ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tẹ́ ti ń wò mí orúkọ mi ni Abisola Badmus àbúrò yín olólùfẹ́ yín Bisola Badmus mo appreciate everybody both the industry everybody home and abroad mo appreciate everybody um, mi ò mórí tí mo ṣe fún yín tí mo fi deserve ìfẹ́ tẹ́ fi hàn sí mi I appreciate you honestly àti ilé àtọ̀nà yín kò ní dàrú ẹ̀ ní firú ẹ̀ gbà. àmín àmín ah, ẹ ṣe gan-an gbẹ̀yìn alẹ́ ẹ̀yìn yẹn wa àdúpẹ́ lọ́wọ́ yín àbúrò ò ní ṣe yín ara ò ní ní yín nǹkan níyìn ní bàjẹ́ lágbára ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ sọ̀pọ́ọ̀tì wa pátápátá àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tí ẹ wò ó pé who is Bisola Badmus pé kí ló kàn yín bẹ́ẹ̀ ọlọ́run ò ní fàbúrú kankan ṣe yín ọlọ́run ní jẹ́ kí ẹ̀dùbúlẹ̀ àìsàn ọmọ aráyé ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ wọn à ní fi yín ṣàwátì lágbára ọlọ́run ó ó ti ń tẹnumọ́ pé òun fẹ́ appreciate pé òun ò mọ tó ń ṣe fún yín tó ń fi deserve gbogbo eléyìí kò dẹ́ ṣe pé òun náà gbé agbádá ńlá kankan náà tó fi dín ẹran fọlọ́run tọ́lọ́run fi ní kó yìí máa ṣẹ́kù gbogbo tẹ́yìn náà mọ̀ ṣe pátá ọlọ́run kò ní kọ́ dí ìbàjẹ́ sí ẹ̀yin tẹ́ wá lérò tẹ́ fi ń ṣe gbogbo ilé because oníkálukú náà ló máa ní one or two things tó ń dùn lọ́kàn gbogbo bẹ̀ pátá ọlọ́wọ́n ọba yẹn bí àbùkátà yẹn àlùbọ́kọ́lá láhìlá ìlàlá níwọ̀n àbá bó ṣe lè sọ ọmọ ló ṣe bá yẹn sọ ẹ dákun ẹ gbájú bẹ́ẹ̀ lọ orí òní tán létí yín náà àtẹ̀yìn tó yẹ pé owó lẹ fún wa àtẹ̀yìn tó yẹ pé ẹ̀bùn lẹ fún wa àtẹ̀yìn tó yẹ pé nǹkan míì tó wúlò fún wa lẹ fún wa àtẹ̀yìn tẹ gbà wá mọ̀ràn àtẹ̀yìn tó yẹ pé àdúà lẹ fi ṣe fún wa gbogbo yẹn pátápátá aburú kankan ò ní ṣẹlẹ̀ sí yín ọlọ́lá haúlà wàlá kó wọ́ta ilà abẹ́lẹ́ àlàyé àṣà now a fi àsìkò yìí sọ fún yín pé nǹkan méjì two things wọ́n ti ẹnìkan lọ sí tiktok ní orúkọ Bisola Badmus wọ́n kọ síbẹ̀ ẹni yẹn tí wọ́n kọ sísàlẹ̀ ń bi bẹ́ẹ̀ ọ̀ ẹ̀ pé ṣé báwa bíbí òun náà máa ń sọ ẹ̀ pé mẹ́ta mi. <laughs> ó wá kọ síbẹ̀ wípé eh, glory be to God this is my real account follow follow my real account àbí nǹkan kan ṣá follow my new page so account yẹn lẹ́ ń wò ní ẹgbẹ́ mi yìí kò kí ń ṣe Bisola Badmus ló ní o ó ti wá post gan ṣé Bisola náà ló wá ti wá ráyè tó máa sáré post tó tó yẹn. tó yẹn láàrin four days. ah ah so Bisola ẹ̀ṣẹ̀ ṣí àkáǹtì ní ìjọ òní náà ọjọ́ sunday so kò kí n ṣòun ló láàkáǹtì yẹn o ó pọ́sibù kẹ́nìyẹn ti fi béèrè ní tó pọ̀ ó pọ́sibù kan ti dí ẹmọ ẹnìyẹn fún ní tó pọ̀ kò kí n ṣe the account is not belong to Bisola Badman. account Bisola lélẹ̀ tẹ̀ ń wò yìí ó ẹ̀ṣẹ̀ post um, nǹkan méjì péré sórí ẹ̀ ni I just told her to post something else kó jẹ́ mẹ́ta kan lè bá fi indicate pé this is àkáǹtì fún Bísọ́lá and torí ẹni yìí gangan náà ṣe ṣí àkáǹtì yẹn bọ̀ èmi ò mọ̀ tẹ́lẹ̀ ṣé you understand ẹjọ́ torí ọlọ́run nǹkan ò ní ṣàlàáfíà yín kò kí ń ṣòun then thank you nípa ti um, climax travels and tour tán ni ó gba ambassador ẹni yẹn náà ló post yẹ o ìgbà tó fẹ́ travel láti yí ẹ̀ yẹn tó ti post pé òun travel kìnnì kan kìnnì kan òun àti climax wọn jọ wà ní tọ́jọ́ ṣe fídíò ó lẹ́nu yẹn lọ pic bóyá Instagram ló ti lọ pic ẹ̀ kò kí ń ṣe Bísọ́lá lónìí o Bísọ́lá ò gba ambassador wà àwọn yẹn ti àná ni mo rí táwọn èèyàn congrats mi náà pé ah congratulation o <laughs> ọ̀rẹ́ ẹ̀ ti gba ambassador kìnnì kan ti ẹ̀ dúpẹ́ fọlọ́run mo gbà ah, Bísọ́lá ò gba ambassador torí ọlọ́run ọmọ wa tó bá fẹ́ ṣe ó máa sọ fún mi n bá pè ló bá ní ah, ambassadọ bíi báwo pé ṣé òun àtẹ̀mí jọ sọ ni wọn hmm. ló yẹ kí n tètè gbéra pé tọ̀ jẹ́ mọ́ bọ̀ wá a ní ṣe àgbákò ẹni yẹn òun fi ń wá nǹkan àtijọ́ àti mọ́ àbú àmọ́ òun fi ń tó ṣe bísọ́lá lẹ́nu ó fi ń ṣèrìn àjò ni ìwọ náà rántí tó lè padà ṣẹlẹ̀ lọ́la o gbogbo ẹni tó bá ti máa ń wo àdánwò ẹ̀ nìkan fi gbéra lọ́dọ̀ tiẹ̀ lóòótọ́ ọlọ́run gbẹ́nìkan sẹ́gbẹ̀ẹ́ láti fi gbẹ́nìkan dìde àmẹ́yàn náà lèyẹn náà wà kọ́ńtù ara ẹ̀ pé ah ọlọ́run má ṣe mí léèyàn báyìí torí wípé èní la rí kò sẹ́ni tó mọ tí ó padà ṣẹlẹ̀ sóun lọ́la à ń sọ̀rọ̀ lẹ́nu ẹ̀mí tá à ń lò pọ̀ ẹ̀mí ó kẹ́yẹ pé ẹ̀mí lágbájá kú ló ṣàgbà ẹ̀mí tẹ́mi ojú bá ti tán lójú ò ní ṣiṣẹ́ mọ́ tẹ́mi ẹnu bá ti tán lẹ́nu ò ní lè sọ̀rọ̀ mọ́ tẹ́mi etí bá ti tán etí ò ní gbọ́rọ̀ mọ́ tẹ́mi làákàyè bá tán làákàyè nǹkan ò ní yé mọ́ tẹ́mi ẹsẹ̀ bá tán ẹsẹ̀ ò ní rìn mọ́ àmọ́ gba ẹ̀mí ni ó bẹ́tà kọ́lọ́ ń gbà kó mọ́ gba àwọn ẹ̀mí kéékèèké ara wa so onítàwọn ohun mọ̀ tó lè ṣẹlẹ̀ sóun náà lọ́la omi náà ti lọ mú Facebook ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí lò Facebook tó jẹ́ tiẹ̀ gangan tí ó ṣẹ́kù sí lọ́wọ́ ń sìn òun lẹ tún rí ní orí gbá yìí kò kí ń ṣòun ló ní àwọn ètò kù àwọn èèyàn náà palẹ̀mọ́ ẹ̀ o torí délé nǹkan ò ní ṣàlàáfíà yìí o gbogbo ẹni tí ó ń ronú pé òun fẹ́ ran Bísọ́lá lọ́wọ́ tí kò ní ẹlẹ́dàá mi wọlá yanaba Muhammad sall yóò wọlá gbogbo ẹ̀sìn tẹ́ ẹ̀ bá ń sìn tó bá yẹ pé kristẹni yóò wọlá anabi ansa Jésù tó bá yẹ pé eh, ẹ̀sìn abáláyé náà ni yóò wọlá adániwáyé yóò wọlá Ọbàtálá yóò wọlá gbogbo ẹ̀ ọlọ́run ó bá bí àbùkátà yín yóò sọ yín náà dèèyàn ńlá ọlọ́lá ilá ilá Muhammadu Rasulullah. Uh, mo kí ẹ̀gbọ́n mi Kúnlé Afod thank you so much ara ò ní ní nǹkan ò ní ṣàlàáfíà yẹn ẹ kú àdúrótì àti um, Bíọ́lá Abíọ́dún lè máa pè Bíọ́lá Adébáyọ̀ talk to be nǹkan ò ní ṣàlàáfíà yẹn ò ní rìnira ò ní sunkún lórí ọmọ ọ̀làlá ìlà àìlá Muhammadu Rasulullah àti gbogbo àwọn èèyàn wa tọ́jú ní fíìmù wa tí wọ́n ń sọ̀pọ̀tì wa. Mm -hmm àbí bẹ́ẹ̀ kọ́ wàláhì àlùkò yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn support wa gan mi ní dárúkọ. everybody mo appreciate everybody. so because àwọn kan ò sọ a even àwọn kan gan mi ní dárúkọ ẹ̀gbọ́n mi kọ́kàn pè mí pé ah so kí ni ìyẹn ṣe fi sọ́ra tí mi mọ̀ wípé wọ́n lè pè gan lẹ́sẹ̀kẹsẹ̀ ní bá a má ka nọ́mbà wọ́n dẹ̀ ṣòwò sí i ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lọ́dọ̀ ọmọ ga tí àwọn kan bẹ̀rẹ̀ sí í bàfà ó ń fi àwọn díẹ̀mù kan àmì táwọn kan gbèsè pé pé ẹ́ ṣèbí lẹ́yìn ìgbà tẹ́ ẹ lọ kinní kan ẹ̀wọ̀n ọkùn ti ṣe fídíò pé ẹ lọ plan ẹ̀ ní kinní kan kinní kan wọ́n sọ wọ́n bẹ̀rẹ̀ sí bàbá pé o post owó òun gbowó òun dáná ṣèbáwọn afọ́dù náà lọ ẹ ṣèbáwọn gbá náà lọ ṣèbáwọn àwo náà lọ ọmọ gan fi àka nàmbà Bisola Badmus sílẹ̀ ni àbíbò ni hmm. ó dẹ̀ máa ń send the receipt mi sí hmm. kò dẹ́ ṣe everybody tó fún Bisola lówó tán ṣàánú ẹ̀ náà fẹ́ post ẹ̀ náà fẹ́ send the receipt ìwọ̀n bẹ́ẹ̀ lómi tó dẹ̀ fọwọ́dẹ̀ síbi sọ́lá ẹ̀ fọwọ́dẹ̀ sọmọga ọmọga sẹ́ndì owó yẹn síbi sọ́lá even èyí sẹ́ndì lójú mi lẹ́yìn ìgbà tọmọga dẹ̀ ti tèmi àti ẹ̀ tìjọ wá bíi ó padà wá ìjọ tó padà wá bó ṣe dẹnu géètì oníkíjọ kí bó pọ̀ wọ́n nu lé pé òun ti wà lẹ́nu géèmù náà ṣé o lálàáfíà ṣe ó lóun ti ń pè mí tẹ́lẹ̀ mọ́ wá ní bísọ́ ló bí kò sí ń lé ìgbà yẹn ló wà lọ́dọ̀ Bíọ́lá tó lọ ṣe interview so alẹ́ ẹjọ́ yẹn ó sẹ́ndì owó kan tó níye síbi sọ́lá kódà ẹni tó ní kó sẹ́ndì owó yẹn náà gbà tó sẹ́ndì receipt receipt tí wọ́n ní ah, ó má yà wọ́n lẹ́nu wọ́n ní kó bá wọn dúkè kí Bísọ́lá dáadáa ó dẹ̀ tún pè ó tún connect mọ́ Bísọ́lá wọn tún jọ sọ̀rọ̀ so gbogbo ẹ̀yin tẹ́ bá ń bu pé ó ń ṣe tí ò da wípé ẹ tó bá yẹ pẹ́ lómi ni a ti lọ kó fún wọn ẹ ṣèbó láwọn jọ wà ní ó ń ṣẹ̀tọ́ tó yẹ kó ṣe o ẹ dákun torí Ọlọ́run kò kàn fẹ́ ṣe níṣe pé mọ́mísí òun àǹtí òun ẹ̀jẹ̀ òun kóun wá lọ máa ṣe fídíò fún wọn ni o so ẹ tó ń ṣe fídíò náà àlàṣe tí ò dá bọ́ nítorí pé àwọn èèyàn wa máa ń fẹ́. aláwọ̀ fẹ́ transparency. thank you ẹ dákun ẹ má bínú sí o torí ọlọ́run so kò ní ju báyìí adúpẹ́ lọ́wọ́ yín nǹkan ò ní ṣẹ̀mí yín do you still have something to say you are okay god bless you all afadam thank you ẹdúpẹ́ ẹdúpẹ́. alhamdulilayi abdulhamid ẹ adúpẹ́ fún Ọlọ́run torí ààrùn pamadi dédé àsìkò yìí ṣùgbọ́n nínú àánú Ọlọ́run nínú iṣẹ́ Ọlọ́run ló fi iṣẹ́ wa pọ̀ nínú nǹkan tí àfáà mi wòlíì mi ẹni ọlọ́run <laughs> àtọ̀ <laughs> àgbà àtọ̀ nínú nǹkan tó ti sọ látẹ̀kàn ẹjọ́ nítorí tọ́lọ́run tàní náà bíi ẹjọ́ ẹ má kọ̀ lu opportunity nǹkan tó ṣe kẹ́ fi kọ́rọ̀ jọ sọ́dọ̀ ara yín ọlọ́run á san yín lẹ́san tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run á san yín lẹ́san tẹ́ bá dẹ́ ì tí ì ṣe tọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjáwọ́ because tó ṣe ń wò ó ń bà nínú jẹ́ mi lè mọ iye course tí mo ti gbà ah àǹtí ẹ ti gba ambassadorship ah olúwa ṣe ń wo ah. ẹnìkan wá ká mọ ibi tí mo wà lánàá oh kí ló dé wà ní àlùkò ẹgbẹ ah. àṣàtànà ṣì pè mí mo ní ah, mo láti pè lẹ́sẹ̀kẹsẹ̀ ń gbà ah, ó láti gba ambassador kí ló ṣẹlẹ̀ ó láti pe climax climax níbo mi fún yín ọjọ́ mo ti rí yín gbẹ̀yìn wallahi lẹ́ẹ̀mí ó pe climax ó pe climax mi ní ọjọ́ mo ti rí yín gbẹ̀yìn sọ ẹjọ́ nítorí tọ́lọ́run and people that have been supporting ẹjọ àṣe ẹṣe àdúpẹ́ on behalf of Abisola Badmus on behalf of Abdul Malik, on behalf of all the family we really appreciate you all Ọlọ́run á son yín lẹ́san dáadáa a ní fi irú ẹ̀ gbà o àwa náà ò ní dá wa burú fún wọn ní then uh, i'm sorry ó láwọn kan tí blogger ati a lot of people àwọn èèyàn tiẹ̀ DM mi gan pé àwọn fẹ́ wá ṣe interview fún mi ní kàn jọ kàn ní sùúrù pé kàn jẹ́ kó wà òkè tán yanyan which I believe very very soon ẹ gbúrò alihamudulilayi tó pọ̀ pé ó ti wà òkè dáadáa so then àwọn kan wá lọ ń gbé wọn lọ ń sọ nǹkan tí ò sọ ẹ má torí pé ẹ fẹ́ grow page ẹ má torí pé ẹ fẹ́ boom ẹ má torí pé ẹ fẹ́ jẹ́ èèyàn ńlá kẹ wá lọ máa parọ́ mọ́ o ẹlẹ́dàá mi ò sun ọ àwọn ò ní sọ pé kẹlẹ́dàá ṣe báyìí àmọ́ ìmọ̀ pẹ́lẹ́dàá mi ò ponú so bí èèyàn bá sì ṣe fẹ́ kó rí fún yàn lèyìn ó ṣe máa rò fẹ́ lómìn náà bó ṣe rí nù God bless you all nǹkan ò ní ṣẹ̀mí greet you.